بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله المصطفى محمد وآله وصحبه أئمة الهدى ومصابيح الدجى ومن به مقتدى فاهتدى إلى يوم الدين مشاهدي الكرام أسعد الله أوقاتكم بكل خير السلام عليكم ورحمة الله وبركاته أي أيوة أولو atukun yín ku etúgbọ́ ètò yín ètò àìdógbò mùsùlùmí gbàgede Firdaus eléyìí tí àjọ mùsùlùmí the Muslim Congress ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe agbátẹrù ẹ̀ tó sì ń dé sí ojú wòran yín ní iléeṣẹ́ ìkan náà kẹ̀kẹ́ lọ́sàn-án kẹ̀kẹ́ lóru wa ní oṣù Ramadan yìí ọlọ́mọṣà ìgbàlẹ́sìn fún wa kí ó jẹ́ ká fi àlùjànnà ká fi ṣe ìrìnlẹ̀ gbogbo àdúrà wa àti ìbẹ̀bẹ̀ wa síwájú Ọlọ́run nínú ẹ̀ Ọlọ́run kí ó gbàdúrà wa àtúntí dé náà nìyẹn ní èmi àti gbé àwọn àáfàá wa àgbà wa fún àjọ mùsùlùmí káàkiri àgbáyé àwọn náà ní sádọ àgbọlá ìṣáfi asalaamu alaykum rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. níbi tí wọ́n ti ń ṣe àlàyé àwọn alukur'an fún wa nínú oṣù tí a wáyé ti ṣe oṣù alukur'an gẹ́gẹ́ bí sunna nígbà muhammad sallallahu alayhi wa sallam àìlè tí a ń yẹ̀wò òun náà ní ọ̀rọ̀ ìwà zina ìwà àgbèrè kó tó di pé wọ́n tó bá ní gbóhùn sáfẹ́fẹ́ afáwa jánásì imam abdulhafiz abdulaziz aliremako wọ́n bá ní ṣe أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الله أكبر الله أكبر صدق الله العظيم أستاذ بانتون تسواج بسم الله علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته وسلم بسنته واهتدى بهديه الى يوم الدين بعد ọpẹ́ ni fún Ọlọ́run ọba allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí apáda ọpẹ́ gbẹgbẹrún alhamdulillah rabbil alamin afasikò sáde Ọlọ́run bá kó ní ọdún èso ẹni ẹ̀kọ́ ní ìgbé kọlọmọdé kọlá ní gbèsè ayé wa àtúwádú bẹ̀rẹ̀ àlàyé àti ìfúsọwádìí àdúgbò àni tèmi lórúkọ Ọlọ́run ọba náà gbẹbọ níkẹ ọba tuntun fa ní àǹfààní tèmi láti wà bára sọ̀rọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀ náà tẹ́ ń gba aláǹfààní kí ẹ máa gbọ́ wa kẹ́ ẹ máa wà ládàá ká sọ̀rọ̀ ládàá ká gbọ́ lóun ní ìdùn ládàá náà. a kì í kó wa bọ̀ lẹ́ẹ̀kan sí títí tún ètò wa gbàgede Firdaus abẹ́ọ́lọ́run bá à ń jẹran láti bá wọ àgbàdẹ́ra yìí ọlọ́mọsàfẹ́ àwọn gbàjẹ́ra náà. Hmm. ní àná bí tí àbọ̀rọ̀ náà ti sí òun náà ni gbàtà máa fa àǹtúgbó lóhun wà sáà sẹ́bí pé ojú ọ̀nà tí ọ̀dà nígbà tó ń pè wà látọ̀. wàlá taqrabu zina. ọlọ́ni ẹ máa ń súnmọ́ ìwà sínà yìí o. innahu kana fahisha. gbogbo jẹ́ ẹsẹ̀ ọjẹ́ ní tí ọ̀dà burúkú àná. wàsá àṣẹbílà. sí ojú ọ̀nà. wọ́n wá lọ́wọ́ àánú kàbá èrè ó wà nú àwọn ẹ̀ṣẹ̀ ńlá. a ti sọ fún àwọn àdéhùn tó sọ fún apẹ́sẹ̀ ńlá ni àdìsí kan náà tó ń bẹ ní ọ̀dọ̀ imam bin abi duniya tó wà lọ́dọ̀ haitham bin malik at-ta'i marfu'an qal pé yóò sọ báyìí pé ma min dhanbin. ma min dhanbin. ba'da shirk. ba'da shirk. a'zamu inda Allah min nutfatin wada'aha rajulun fi rahimin la yahillu lahu ó ní òsì ẹ̀ṣẹ̀ kan tó tó tóbi lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn kásọ̀bọ̀sọ́ ọlọ́run bíi kí ọmọnìyàn kan lọ da kọ́ lọ da nǹkan ọkùn ẹ̀ sí àbí obìnrin tí ò lẹ́tọ̀ sí. Allahu akbar. Kabira min al-kabair. Kabiratun min al-kabair. ẹ̀ṣẹ̀ ńlá ni inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá tọ́lọ́bù nífẹ̀ẹ́ sí rárá àwa wo tabawa wo nínú suratu Isra tá a kà yé àti suratu Nisa tí a kà níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn a rí àwọn ròyìn tọ́lọ́n fi ròyìn sí náà wọ́n sọ pé wàjúmọ́lá. wàjúmọ́lá innahu kana fahisha. gbólóhùn pé innahu kana fahisha tọ́lọ́ bá sọ mẹ́yẹn. تعليل للنهي عن ملابسة تعليلا مبالغا فيه فيه من جهات جهات وصفه بالفاحشة الدال على فعل بالغة بالغة الحد الأقصى الأقصى الله أكبر wọ́n ní ọlọ́ọ̀bà àlekọ́lá nítorí àmọ́ ṣe ó fún wa ká máa fi ṣe ẹ̀kọ́kọ́ náà kọfẹ́ kọ́ àmẹ́ yẹn al-awamiru wan-nawahi wa rabbaniyya la tahtaj ila ta'lim àwọn òfin ọlọ́run ṣe báyìí àti má ṣe mùmíní àkọ́gbọ́dọ̀ máa wádìí pé kí nìdí tó fi náà má ṣe àníbùkátà sí kí ló jẹ́ orí bẹ́ẹ̀ torí pé ẹrú la jẹ́ yìí tó bá sì wo olówó ẹrú nípa ẹrú àṣẹ tó bá wo olówó ẹrú ó gbélé ẹrú lórí torí díẹ̀ inú dáńpẹ́ ní al-ubudiyyatul kamila al-mutlaqa lillahi subhanahu wa ta'ala an ya'mura wa nuti. ya'mur wa kó pàṣẹ ká yakul wa nasma. sẹ̀mí náà wà tán lẹ́bìrin nu suratu bakora gbàtọ́lọ́ bá ń ròyìn àwọn ẹni rẹ̀. وقالوا سمعنا وأطعنا غفرانك غفرانك ربنا وإليك المصير ọlọ́run àwọn ẹni ìṣáájú àwọn ẹni rere tásìkò bá ti dé látọ̀dọ̀ ọlọ́run wọn níwádìí wọ́n sọ pé ọkọ̀ ọdún wọ́n sọ yí pé sàmìnà ọ̀rọ̀ tó sọ àti gbó ti yé wa o wà á tọ́ àná àsìgbà gbófòrà naka gbogbo dábàá fi ṣe tẹ́lẹ̀ àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ ọ̀bánà ìlọ́lọ́ọ̀bá wa o wà ilé ìkàlẹ̀ mọ̀ sí ọ̀dọ̀ rẹ̀ ni bùdárí sí gbogbo nǹkan ìpìlẹ̀ ẹ̀sìn wa ni asámọ̀ àtọ́à asámọ̀ àtọ́à fàtàkọ́ wọ́ àmàsítàtà tún. bákan náà mo fi tagbara yín bá dé lẹ́gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bá yìí. ẹ gbọ́dọ̀ sọ ọlọ́ọ̀bá lẹ́nu. wà á ti hàn. ẹ tẹ̀lé ẹ̀rìn. ìtẹ̀lé yìí wá rèé nígbà tó di pé Ànábì dé sallallahu alaihi àwọn mùsùlùmí ṣáájú wọ́n tó wá sọ̀bi tó kó sínú tó kó sínú. níjọ́ kan Káàbùnú Malik ubarat bin samit jabir bin abdullah ìgbà tí wọ́n ń ròyìn báwọn ṣe ń dá májẹ̀mú pẹ̀lú àná muhammad sallam tá ń pè alibaya ìjẹ́jà tọ́rọ̀ ọba ń sọ̀rọ̀ jẹ́jẹ́ yìí láwọn inú suratu fati ayẹlẹ́kẹwà pé. innal ladhina yubay'unaka. ọlọ́lá àwọn tí wọ́n ń jẹ́jẹ́ pẹ̀lú orí ànábì tí wọ́n ń gbé tó wá débi pé ká ń bára ẹni lọ́wọ́ mú. innama yubayi'una Allah. ọlọ́run ọba ni wọ́n ń jẹ́jẹ́ fún o ọwọ́ ọlọ́run ni wọ́n gbá mú o. yadullahi fawqa aydihim. tó gbọ́wọ́ ọlọ́run bẹ lókè ọwọ́ wọn bó ṣe gbá wọn mú yẹn ọlọ́run ọba àlekẹ́ ọlá ọ̀sán làgàtà láàrin òun àti ẹni ọwọ náà mbẹ ń bẹ ní òkè ọwọ wọn. fàmánà káfà. ẹni ọba wa yẹ gẹrẹ lórí àdéhùn tó gbé fọ́lọ́ ọba rẹ̀. fàínà máa yá nkóso aláàánáfùsì. a aburú gẹrẹ yìí o náà ni ó kó. wàmán awúfà bímá àhádà aláìhùwọ́. ẹ bọ́ wá pé ìjẹ́jẹ́ tó gbé pẹ̀lú ọlọ́ọ̀ba rẹ̀ tó pé dáadáa fasayoti ajiran azima. wọn lọ bó fún ẹni bẹ́ẹ̀ ní ẹ̀san tó tóbi lọ́dọ̀ Ọlọ́run. wọn ni bàyàna rasulallah yàrá sami wa ta'a. bàyàna rasulallah sallallahu alayhi wa sallam ala sami wa ta'a. wọn ní agbẹ́májẹ̀mú agbẹ́ ìjẹ́jẹ́ pẹ̀lú ṣe Ọlọ́run adé muhammad sallam lórí pé a máa gbọ́ ohun tí ń bá ń sọ lágbọ̀ọ́yé a sì máa tẹ̀lé fèlè yóò sèré wà lọ́sàn níbi ń tọrọ ọrùn láti ṣe a tẹ̀lé níbi ń tó ṣòro ṣe a tẹ̀lé fèlè máa ń ṣàtì wà ń tara wá yá sí láti ṣe a tẹ̀lé ń tí ara wa kọ̀ tẹ́mi kọ̀ nígbà tó gbé àṣẹ látọ̀dọ̀ rẹ̀ a tẹ̀lé àwọn ṣòro tọ́ àná fil yusri wal usri wa fil manshad wal makrah nínú wa nínú wa gbọ́dọ̀ sọ́lọ́ ọba lẹ́nu náà pé wàlá takrabu zina. wàlá takrabu zina. ẹ gbọ́dọ̀ súnmọ́ zina. kana fahisha. torí pọ́ jẹ́ tó tóbi. wàsá àṣẹbílà. ó jẹ́ ojú ọ̀nà tí ó dá àṣẹ ọlọ́run òun náà ni pé kọ́lọ́ ń sọ̀rọ̀ ká gbọ́rọ̀ sí lẹ́nu ẹ ṣe nǹkan báyìí ká ṣe ẹ má ṣe nǹkan báyìí ká jìnnà sí a ní bùkátà sí pé kí ni di lẹ́rú rere ní ẹrú rere tí ọlọ́run bá ọba aláàánú ni tí ọba wa ní ká ṣe nǹkan tọ́ba wa sọ díẹ̀ fún wa á jẹ́ kára wa yá sí láti ṣe gbogbo bá ṣe tó bá ní ká jìnà sí nǹkan tó wá sọ ní tóbi ní ká jìnà sí ara wa yá sí láti jìnà sí. tùgbẹ́rù rẹ̀ ó bà wá. tùgbẹ́rù rẹ̀ ó bà wá. lórí pé pàtó fẹ́ ká gbá wẹ̀ ó sáré ojú kòkòrò. làálàkùn tàtàkùn kò sí bá a yára yára lẹ́bí amanu. ọlọ́run pẹ̀lú tẹ́ ẹgbẹ́ lọ́wọ́ bá gbẹ́gbàgbọ́ tí o dúdú. kùtìbà aláìkún mọ̀ síyá. àti àgbégbà lọ́rọ̀ yẹn lérí lórí. kàmá kùtìbà alálàdínà mi ò ń kọ́bílẹ̀ kún. tí bá ti lọ́rọ̀ lórí àtàn síwájú yín. làálàkùn tàkùn kẹ́lẹ́ bá payọ̀ lọ́hùn. ẹ wo àyà yẹn ẹ wò dùnú láti ṣe alójú kòkòrò àwẹ̀dá ní gbà yìí ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ ń gbà o nǹkan tí ń gbà síwájú yìí o àṣepá wa kọ́ la kọ́ ní àti ṣe àwẹ̀ lọ́rùn fún àkànná síwájú kíkẹ́ ẹ má rí kó lé o ní táwọn kan ti rí ṣe ni kó tẹ̀ pé òyìn ta fáwọn yàtọ̀ sí ti yìn ṣùgbọ́n náà gbà wẹ̀ lẹ́yìn náà yóò jẹ́ kẹ́ wá páyọ̀ ọlọ́run torí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ló ti sọ kí ní ọjà tó táwọn olùpáyọ̀ ọlọ́ba إن المتقين إن المتقين في جنات وعيون ọlọ́dọ̀ àwọn ìjọba pààyọ ọlọ́run ọbẹ̀ náà àlìjẹ́nà àti inú omi akémọ́dò. Inna al-muttaqina fi jannatin wa na'im. wọ́n bẹ̀rẹ̀ àlìjẹ́nà àti inú kẹ́ ọlọ́run ó ti sọ fún wa bá ń pé èyàn ò ní wọnú àlìjẹ́nà àfikọ́ jẹ́ olùpààyọ náà. la'allakum tattaqun àdìjẹ́tẹ̀ mo sọ pé èèyàn ọwọ́ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run inú tẹ́ fi lè wọ náà ni. nígbà tó fẹ́ sọ ọ̀rọ̀ irun fún wa. ó tún ló máa wú hí àti ẹ̀ka mi náà lè ó ní ti mọ̀ sọ̀kalẹ̀ fúnra nábì káà ti ṣe tí a ọlọ́run bá. wà á ké mi sọ̀la. kó o sì gbénu dúró dáadáa. iná sọ̀la tata ni ha ánilẹ̀ fa ṣáàyè. wà á lè mú un kárò. gbogbo dáadáa ju irun kíkí tó bá gbọ́dọ̀ kó o kí kódà ẹnu tí ọkọ̀ níjẹ́ òsè ní sinna. Allahu Akbar. tánilẹ̀ ṣáàyè. wà á lè mú un gbogbo tí jẹ́ ìwà àbàjẹ́ tó wà lórí ìsìná ìrun aléyìn kó ń díẹ̀ tó pé ìrun tó lálàáfíà ni wàlẹ̀ mú ń kà tí ọ̀dà bídíà ni àdádálẹ̀ ni ìṣẹ́bọ́sọ́lọ́ọ̀bá ni ìwà àbàjẹ́ ni. ọmọ àǹtẹ sẹ́la. àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka albaraka microfinance bank báǹkì tó gbàwé gbòǹtẹ̀ ìjọba láti máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí báǹkì alábọ́ọ́dé èyí tí kì í gba owó èlé lórí owó tí wọ́n bá yá àwọn oníbàárà wọn. bí albaraka microfinance bank ṣe ń pèsè owó fáwọn olókoòwò kéékèèké oníṣẹ́ owó àtoníṣẹ́ àdáni bẹ́ẹ̀ ni wọ́n tún ra àwọn ohun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 gbogbo dáadájú irun kíkí tó bá gbọ́dọ̀ kó kí kódà inú tí ọkùnrin jẹ́ òsè nísìnyá. tánàlì fàṣáì gbogbo tí jẹ́ ìwà àbàjẹ́ tó wà lórí ìsìná ìrún aléyìn kó ń díẹ̀ tó wà pé irun tó lálàáfíà ni wàlẹ̀ múnkà gbogbo tí ọ̀dà bídíà ni àdádálẹ̀ ni ìṣẹ́bọ́sọ́lọ́ọ̀bá ni ìwà àbàjẹ́ ni òfófó ni irọ́ ni jìbìtì ni agi bákan náà nígbà tó fẹ́ sọ̀rọ̀ sàká fún anú sọ́tù tàwọ́bà ayàwá ó tèrè pé kòdìrìn àmúwálìhìm sọ̀dàkọ̀tàn múnú owó wọn sàká tutahiruhum. tó tó fi máa tó fi máa fọ̀ wọ́n mọ́. watuzakkihim biha. látara sàkáyì náà wọ́n tún máa dẹni àfọ̀mọ́. salli alayhim. tó wá ṣàdúrà fún wọn. inna salataka sakanun lahum. dárájú àdúrà rẹ̀ ààbò ni fún wọn àdúrà rẹ̀ ìkẹ́ ni fún wọn. tutahiruhum. tutahiruhum. láti fọ̀ mọ́ àyíṣà ká. للتزكية تزكية للتطهير وتطهر kí kí á lè bá dẹ́ni àfọ̀mọ́ nígbòtò dọ́rọ̀ ájì ó ní alhajju ashhurun ma'luma. Suratul Baqara ya one ninety seven oníṣẹ́ àyídáníkà ẹ̀ṣẹ̀ àwọn oṣù kan la fi ṣe. faman farada fihinna al-hajj. gbogbo ẹ̀ bá ti dà ní ájì. fala rafatha. òun ti jẹ́ wá gbèrè ọgbọ́dọ̀ jìnnà sí. wala fusuqa. àwọn wà bàjẹ́ ìkọjá àlà inú òfin ọlọ́gbọ́dọ̀ jìnnà sí. wala jidala fil hajj. ìmọ̀ ṣe fanfa ìmọ̀ sórí kúnkún ọgbọ́dọ̀ jìnnà sí àmọ́ ṣáàjì lọ́wọ́. wa ma taf'alu min khairin. gbogbo tazawwadu. ẹ pèsè. fa inna khayra zadi taqwa. ìdólè rojo inú pèsè. onáni taqwa. onáni payọ ọlọ́run. ulil albab. ọlọ́ni ẹ payọ ọlọ́run ẹ tẹ́ ẹjọ́ làákàyè. bẹ́ẹ̀ni àjẹ tó kọ́ akónú ẹsẹ̀ ọ ní dẹ́gbà ti gbé àníyànjẹ́ o ẹ ti mọ̀ pé inú ẹ̀ náà yọ pa ẹsẹ̀ rẹ̀. wàá dín fínná síbi lè hajj. ọlọ́ni rẹ̀ Ibrahim pé kéde fáwọn yẹn kí wọ́n ṣe ájì. yàtú kárìjà la. wọ́n máa wálé tó ní sẹ̀. wàhálà kúlè dọ́mìrín. bákan náà jọ́nà wọ́n máa wọ́n máa gùn ràkúnmí ràkúnmí tó lágbá tó ti gbó tó lè rìn. yàtí nàmí kò lè fàjìn àmì. gbogbo bí wọn bá kárò báyò kó jìnnà tó gbogbo bí kíbi ní ó ti máa wá. lè yẹ ṣáàdù màná fi àdá hàn. kí wọ́n wá rí ìtọ́nà ọ̀bàdìkọ́lá sí fún ọ lóore kí wọ́n rí àwọn àǹfààní ẹ̀rí àti hikma tààlíl àwọn ìdí tọ́lọ́ fẹ́ ká sàwọn ṣe rere ń bọ̀ wá dé orí ìsìnà náà sọ pé wala taqrabu zina ẹ má sì má sìnà. innahu kana fahisha. ìdí àkọ́kọ́ náà innahu kana fahisha tààlíl ìdá ni kẹ́ ẹ má débẹ̀ ni pé ìbàjẹ́ ni. ta'lilun linnahi an mulabasatihi. ee ìtọ́lọ́ ìdí tọ́lọ̀ fi ní ká má dé díẹ̀ ni pé ìbàjẹ́ ni. àlílà mubalagan fihi. tó sì dé ògóńgó kí la tó ń fẹ́ àní eléyìí èmi ọlọ́run mọ́ sọ pé ìbàjẹ́ ni ẹ má dé díẹ̀ sẹ́. min jihad. láwọn ọ̀nà oṣooṣì tá à ń pa àpá ṣàlàyé. torí bẹ́ẹ̀ ńgbà tó tó wá parí ó ní wà bí takidi dhalik. takidi dhalik. bí harfi tawkid innahu. ó tún wá kápá mọ́ pẹ̀lú gbólóhùn innahu inna gbẹ́lá mọ̀ pé nínú àwọn àdáwà tawkid tá a fi máa kápá máa pọ̀jù dájúdájú láìsí méjì ń bẹ ìbàjẹ́ ló jẹ́. wà á bí ifhami fi'li kana. o tó wá ismu kana wà ń bẹ. Hmm. bí anna khabarahu wasfun rasikhun mustaqir. pẹ̀lú nàkàmtakọ̀dánà ah. pé àmọ́ gbogbo lọ́dọ̀ àwọn olábáwá kana ani ismu ani khabar àwọn àti rí ní tó náà innahu kana fahisha ọlọ́run ní ọjẹ́ ní tí ọ̀dà kájú jìnnà sí lẹ́yìn yẹn wọ́n wá ní gbólóhùn wàsá àṣẹ̀bìlà násìbò àlà tẹ̀mùyíz ṣẹ̀bìlà ń bẹ̀ mọ̀má yíyẹs tẹ̀mùyíz pé ọlọ́gbẹ̀ fi ṣàdá ọ́fíì ṣe àlàyé ọ̀rọ̀ yẹn tàbá wá wo a wá pé nínú suratul Isra' ọlọ́run fi ìròyìn méjì ròyìn ìsìnà láìda inú sọ́ọ̀tù nìsà àyà 22 ó fi ròyìn mẹ́ta ròyìn yẹn láìda tó wá fi pé ìròyìn mẹ́ta lọ́lọ́run bá fi ròyìn ìsìnà lọ́nà àìda ìyẹn àwọn àbábá sọ pé tabawu dáadáa. wàkọ̀dí wá sọ fọlọ́wù zina bí fàlàfà ti sifat. tọ́lọ́wọ́ bá ó ròyìn ìsìnà pẹ̀lú àwọn ròyìn mẹ́ta. kàwọnóhù fàhíṣà. àkọ́kọ́ ìbàjẹ́ ni wà má kò tán. ó tún jẹ́ aburú. wà sá àṣàbí. ó jọ́nà tí ò da ẹja wo sura tó ní sáà twenty. wàlá tankihu máa nà ká haha bá òkun. ọlọ́ni gbogbo ìyàwó tí bàbá yín bá ti fẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. nínú àwọn òbí tí bá ti fẹ́ gbọ́dọ̀ fẹ́ wọn. ìnáwó nàfa ìṣàtàn. ọlọ́ni ló jẹ́ ó aburú gbá yẹn ni pé ó wà á má tán. ó aburú. wà sá àṣẹ bíi sí ojú ọ̀nà mákítà ni pé tí máa fàbínú ọlọ́run ẹ̀rí wọ́n fẹ́ wò gbólóhùn kọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ama kawunuhu. ama kawunuhu fahisha. torí pé ọlọ́ba sọ pé ìbàjẹ́ ni. فلاشتماله على فساد الأنساب الموجبة لخراب العالم wọ́n ní inú ẹ̀ ni pé gbọ́lọ́gbọ́lọ́ ń pè ní bàjẹ́ látara yìí pé ìsìnà sínú ìba ìrànjẹ́ tó lè jẹ́ tó lè jẹ́ kí ilé ayé ọmọ ẹ̀dẹ́yàn pam lẹ́yìn náà. wàlìṣìmáàlìhì. bákan náà wàlìṣìmáàlìhì. àlàtàkọ́ọ̀tù. wọ́n bẹ́ẹ̀ náà nítorí pé sinna yìí a máa bí ká máa jà ó lè máa dogun afáǹsọ́lẹ̀ kan pínlẹ̀ yorùbá gbọ́nà lágbọ́júmọ́. àwọn pààyàn nítorí obìnrin. ká débẹ̀ hàn tí ẹ bá bá obìnrin sísè sí náà ní agbo ní yorùbá tí wọn bá yẹ mọ̀tá kẹfín wọn á ní ọ̀gbọ́dọ̀ gba àdúgbò àwọn kọjá wọn á ní bàbá rí sí padà mi tó dé o padà mi tó dé o tó o bá kọjá abẹ o yóò gajọ lọ lẹsẹ ẹsẹ ní o kọ lẹ. ọlọsẹ fẹ ọdún máa bọ ṣe tí o dá. ní wọn máa kọ àwọn ọ̀dọ́ ẹ ẹ máa yẹ lọ ẹ ẹ bá a ṣe bá a nù hmm. bá a ṣe bá a nù gbàdé yorùbá jẹ yorùbá ó sì hàn wọ́n ní a máa bíjà a máa dogun. wàtàwáfù ala al-furuj. èsì máa ń jẹ́ ká máa jà sábẹ́ abẹ́kọ̀ ni wọ́n lé mi ìwọ lọ́kọ́ yàrá lè ebi mo bàbá lè jẹ hmm. kí wọ́n á ní ọtí kó lọ́dọ̀ ẹ̀ èmi kó olóko lọ́dọ̀ mi ń gbọ́ comfort lágbọ́n náà méjì ní ẹ serious hmm. ẹrù gbọ́ yẹn nìkan ni kò sí kankan náà méjèèjì wàhálà mi tó dé wàhùwà aidan yujibu kharabal alam. pípé ó lè jẹ́ kí ayé parun ó lè palẹ̀ ayé run tó burú dé. wà á mọ̀lì makutu. a máa gbọ́dọ̀ kọ́wọ́nù makitan. falẹ̀ anazaniya. torí pé onísìnà. lọ́sírù mọ̀mùkú tọ̀tà makruha. wọ́n níbi tí ìwọ́mọlúwàbí bá ń bẹ̀ ètò makitan nù gbogbo ibi tí ìwọ́mọlúwàbí bá ń bẹ̀ ẹni ọba Johnson lóbìnrin yóò di ẹni tí gbogbo ayé ń kórira yóò dẹni àbùkù tẹ́ntì gbogbo ayé ń bínú sí ẹ̀nà ẹ̀ wo níjọ́ yorùbá ń jẹ́ yorùbá kí wọ́n á pé ọmọ àwọn lóyún ó gbóyún wálé ẹ wo ìgbèkùn tí ó bá ẹbí yẹn ẹ wo ìgbèkùn tí ó màmá tí ó bàbá tí ó bá tí ó bá búrò kálukọ́ wa sórí kọ́ báyìí. Hmm. ó sì yẹ wa ó sì kàn wá lábùkù ẹ̀rẹ̀. hátà fílẹ̀ haúsá tẹ̀lé mu ta halila. wọ́n ní kódà láwọn ààyè àyíká gan tí wọ́n gbà pé sìnà dá tí wọ́n sọ dẹ̀ tọ́ bí tó bá hàn lóòótọ́ pé lágbájá báyìí ṣe sìnà àánú náà ó kórè rẹ̀. ذلك يوجب عدم السكن والازدواج torí díẹ̀ torí pé ìmọ̀ bí kí ọmọ sí ìfọ̀kànbalẹ̀ nínú ìlú náà. وأن لا يعتمد الإنسان عليها في شيء من مهماته ومصالحه. muhimmatihi wa masalihihi. ó sì máa ń jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ àwọn tó yẹ kó gbajúmọ̀ nìkan gidi tí ò ní jẹ́ kó lè gbajúmọ̀ torí díẹ̀ ó jẹ́ ohun àbùkù nígbà tó lọ́ọ́ bá ròyìn pẹ̀lú mọ́kìtà náà. Allahu akbar ọlọ́run bá kí ó ṣàánú wa kó là wá o zina náà ni ọlọ́run tí ó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó mọ̀ wá tó mọ̀ wá tó mọ̀ wá olóògbé ní àwọn orúkọ bíi fáhíṣàtán wọ́n ní ìwà àbàjẹ́ ni ìwà mọ́kítán ó tún jẹ́ nǹkan tí máa ń mú kọ́lọ́ ń bínú sí ni kéèyàn ó bínú sí ni ẹ̀rí torí nígbà tó lọ́n bá bínú sí yàn lèyàn ó bínú sí ẹni tó lọ́n bá ti bínú sí àwọn màlíkà náà ti bínú sí káwọn èèyàn tó máa bínú sí ó tún wá jẹ́ sá àṣẹ̀bílá ọ̀nà àbúrú ọ̀nà tí máa kó bá ọrọ̀ ajé ìlú ní wọ́n sọ fún wa yẹn làwọn oníṣìnà wọn èyí wúlò fún nǹkan kan ọpọlọ wọn ti bàjẹ́ ìlera ara wọn ti bàjẹ́ àlàáfíà ara wọn ti bàjẹ́ bákan náà wọn ò ní wọn ní wúlò láwùjọ àlè kà wọn kún wọn yé sẹ ní iyì wọn yé sẹ ní ẹyẹ. yẹn náà kò ní xarabula àlà. xarabula àlà yóò balẹ̀ ayé jẹ́ yóò dalẹ̀ ayé rú torí pé obìnrin náà ní ìpìlẹ̀ àwùjọ nígbà obìnrin ọ̀hún bá ti á jẹ́ pé obìnrin ló sì mọ ọmọ lọ́mọ tó bímọ fún obìnrin tá a fẹ́ kó bí ọmọ rere sáwùjọ tó ti wá di alágbèrè ẹ̀rí tọ́mọ àlè wá pọ̀ ju ọmọ ọkọ lọ rí pé ibi ọ̀parun náà ni ó ń bọ̀ yẹn àwọn àgbà ńlẹ̀ Yorùbá sì bọ̀ wọ́n ní bílù kan bá ń tò àbílẹ̀ bá ń tò wọ́n ní ọmọ àlè ibẹ̀ ni kò tí ì dàgbà a pé àwọn ọmọ àlè ló ti dàgbà láyé náà ló fi rí ṣe ń rí ọlọ́mọba kó sàmù wa kó mọ̀ sàbà ni tún ilé ayé ọ̀hún náà kó mọ̀ sàbà ni tún ṣe ibi àtúnṣe òun náà ni ká padà sí ibi ọ̀rọ̀ Ọlọ́run fàfẹ́rù ìlànà gẹ́gẹ́ bá a ṣe pè ní àkọlé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tọdún yìí ẹ̀jẹ̀ àṣà lọ bọ́lọ́hún torí pé ayé ọ̀hún ti dojúrú ó ti padà sí ó ti kásẹ̀ ńlẹ̀ ó ti ń tiro báyìí kó máa ṣubú ẹ jẹ́ kí a padà sí ọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ká tọ́ bí ó ti yẹ ká ṣe bí wọ́n ti ṣe tí ó fi tó di àkókò yìí kan náà lọ́la tí a tún máa pàdé lórí ètò yín ètò gbogbo ètò mùsùlùmí gbàgede Firdaus èmi ni ọmọ ìyá yín mo jẹ́ atọ́kùn ètò náà Ismail Adékúnlé Bùsẹ̀rí Abu Muhsina ló ń dágbére fún yín pé subhanaka Allahumma wa bihamdik نشهد أن لا إله إلا الله. أمسي إن تنصروا الله ينصركم